الحمد لله رب العالمين حمدا كثيرا طيبا مباركا فيه كما يحب ربنا ويرضى اللهم صل وسلم وبارك على نبينا محمد وآله وصحبه أجمعين معاشر الإخوة السلام عليكم ورحمة الله وبركاته lẹ́yìn ìdúpẹ́ fún olúwa Allah àti jẹ́rìí ìjọ kan ṣoṣo olúwa wa bákan náà a jẹ́rìí pé òjíṣẹ́ ńlá Muhammad ẹrú sí olúwa ní ṣe òjíṣẹ́ rẹ̀ ní ṣe àtọ̀rọ̀ àlékún ìkẹ́gẹ́ fún ṣẹlẹ̀ Muhammad àwọn aráalé àwọn sọ̀hábà rẹ̀ tí gbogbo mùsùlùmí òdodo títí di ọjọ́ kẹyìn àti kíra ní kíkí Islam ẹ̀yọ́mọ̀ ya wá Ramadan yóò di mẹ́rin léni tilẹ̀ bá ṣù adúpẹ́ orí ọlọ́run ẹ̀ àwọn náà là ń jẹran là ń bẹ kó jẹ́ àmà bẹ òṣìṣọ́ wa pẹ̀lú àánú ẹ̀ lórí àlàáfíà àti àwọn oríṣiríṣi orí àti ìdẹ̀ra rẹ̀ tá a lè kà tán ọlọ́mọ sá orí ẹnì kọ̀ọ̀kan wa. gbólóhùn kan bẹ tó kọ́mọ̀ ti pẹ́ tá a máa ń gbọ́ tí àwọn bàbá bàbá wọn a máa sọ nínú ẹ̀sìn wípé ẹni tí ò bá kírun kò ṣe kírun kò láwẹ̀ gbólóhùn yìí ẹ̀rì pé ti pẹ́ láti máa gbọ́ ẹ wá lè gbọ́ nítòjọ́ nínú àwọn orígun ẹ̀sìn yòókù ìka sọ pé ẹni tí ò yọ zaka kọ̀láàjì ẹ̀ ní gbọ́rú gbólóhùn yìí àbí kan sọ pé ẹni tí ò yọ zaka kọ̀láàwẹ̀ gbogbo àná láti mọ̀ pé orígun ẹ̀sìn òun ni asọ̀lá orígun ẹ̀sìn òun ni àzàká orígun kan òun ni síyámù Ramadan orígun kan òun ni hajju bẹ́ẹ̀tìláhì haram ètò jólórí ẹ̀ nàmbà wán òun náà ni ṣahádàtàì ìgbìyàn fi di mùsùlùmí lódodo nù níta fẹ́ pàkíyèsí sí lábẹ́ gbólóhùn yìí ni pé ṣé bẹ́ẹ̀ lọ̀rọ̀ yìí àbí bẹ́ẹ̀ kọ́ ìjẹni tí ò nírun tí ò kírun ìjọ láwẹ̀ àbí ò láwẹ̀ àkọ́kọ́ náà àwọn ìpìlẹ̀ kan bẹ gẹ́gẹ́ bí àrántí téèyàn gbọ́dọ̀ mọ̀ wípé gbogbo ẹni tí ó bá jẹ́ mùsùlùmí tí ó bá jẹ́ mùsùlùmí kò láwẹ̀ so tọ́mọ́léèyàn fi ebi panu lásán ìtumọ̀ rẹ̀ kò nítumọ̀ kì í sáwọ ẹnìkan gbogbo ìjọsìn tọ ọ̀rọ̀ wa kù síbi pé ẹni tí ò kírun ìyá lè pè ní mùsùlùmí eléyìí òun ló jẹ́ nàtíjà òun ló jẹ́ àbájáde tàbá gbọ́ pé ẹni tí ò kírun kò láàwẹ̀ torí wípé bí èèyàn báyìí máa mójútó wákàtí márààrún ìtumọ̀ rẹ̀ ni pé kò lè jẹ́ mùsùlùmí tí èèyàn bá sì jẹ́ mùsùlùmí ìran méjì ni àìkò jẹ́ mùsùlùmí ẹ̀ nínú kó jẹ́ ayé kóná kufruhu kufran asliya kó jẹ́ pé kò tí ẹ̀ máa ń jẹ́ ìsìlámù tẹ́lẹ̀ bàkàtàbì ni àbí mùṣírìkì ni lẹ́jẹ́lẹ́jẹ́lẹ́ bọ ó lè jẹ́ màjúsí ó lè jábọ náà ó lè jẹ́ kiriyó ó lè jẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹni tí ó jẹ́ mùsùlùmí láti ilẹ̀ ìran ẹlẹ́ẹ̀kejì lẹ́ni tó kọ́kọ́ jẹ́ mùsùlùmí ṣùgbọ́n ìsìlámù rẹ̀ ti bàjẹ́ murtad ẹni tó gbẹ́sẹ̀ sẹ́yìn nítorí ẹ̀kọ́ tí ó fi mánéjì ìsìlámù rẹ̀ kò rí mú wá eléyìí náà kèfèrí náà ni láàrin yìí òun ló wá bí ìjẹni tí ò kírun ìjọ lè jẹ́ kèfèrí àbí a sì lè máa pè mùsùlùmí àmọ́rọ̀ rẹ̀ léwu ọ̀rọ̀ méjì tó jẹ́ ìpìlẹ̀ rí lórí ọ̀rọ̀ ìlọ́dọ̀ àwọn olùmọ̀ àwọn kan ní ẹ má dara yín láàmú kò lè jẹ́ mùsùlùmí láéláé wọ́n sì kọ́ àwọn ẹ̀rí wá bámbámbámbámbámbám nínú Al-Qur'an ẹ̀rí bámbámbámbámbám nínú súnà òjíṣẹ́ ńlá Muhammad à ń lè dára dúró rí ẹ̀ ó pọ̀ nínú Al-Qur'an torí wa ní wa in aqamu salata wa atawu zakata fa ikhwanukum fid-din kátó lè jọmọ ẹ̀yà nínú ẹ̀sìn jẹ́ olùgbàtà bá ti ń kírun tí wọ́n sì yọ zaka èyí ń lọ bẹ́ẹ̀ ọ̀rọ̀ anábì ń hadithu Jabir bayna al-muslimi wal-kufri wash níta ti ṣèyàtọ̀ láàrin ẹni tó jẹ́ mùsùlùmí àtẹlẹ́bọ àti kèfèrí tẹ́bá ti rí tí ò kírun kìí ṣe mùsùlùmí mọ́nu. bẹ́ẹ̀ ni àdìsù buraida an abihi an àdìsù abdullahi ibn buraida an abi àdìsù buraida tó ní al-ahdu alladhi baynana wa baynahum as-salah man tarakaha faqad kafara ètò jẹ́ òpómúlérò tí ń bẹ láàrin wo mùsùlùmí àti ẹlòmíì náà lẹ̀ ní sọ́lá tẹ́bá ti rí pólù kírun ní ẹgbà ní mùsùlùmí ọ̀rọ̀ sì lọ rìwáyà akaru tó wà látọ̀dọ̀ àwọn sàádé àtọ̀rìkì abdullahi al-Uqayli tuni kana ashabu nabiyyi sallallahu alayhi wa sallam la yarawna shay'an min al-a'mali tarkahu kufrun ghayra as kò sí nǹkan kan táwọn sàbí ànábì nínú gbogbo iṣẹ́ téèyàn fara ṣe pé iṣẹ́ sìn lélẹ́yìí tí wọ́n rí ní rí pé ẹni tí ọba ṣe ó ti di kèfèrí lẹ́yìn rùn ó mú pa àwọn sàbí wà kó kọ́dà kéèyàn mọ́ yọ zaka kọ̀sọ́ di kèfèrí tí ọba ti di náà pé zaka o òfin ẹ̀sìn ni lẹ́yìn ògbà wẹ̀ kọ̀sọ́ di kèfèrí ọ̀rọ̀ rẹ̀ lè léwu tí o bá ti deny pé kìí sọ̀rọ̀ èèyàn ní òjò kò ń gbà tí o tó bá ti deny kéèsì ọ̀tọ̀ nù tó bá wá rí bẹ́ẹ̀ bó lèèyàn ti wá jẹ́ mùsùlùmí nígbà tí o kírun níbi tó ti wá o pé ẹni tí o kírun ẹni tí o nírun ẹni tí o kírun kò ṣe kí ni o kò láwẹ̀ ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì lọ́dọ̀ àwọn olùmọ̀ òun ni wípé sábàrẹ́ni tí o kírun náà tó ṣe pé òòrò ẹ̀mí kọlọ́tì àìní kan ṣe ó mọ ní ma báwọn ṣàdúrà yìí máa ń wò òun náà kí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ irú àwọn àrà èèyàn báyìí akíkandá kan sí àbí máa kí mọ́kì lásìkò wọ́n nírú àwọn èèyàn báyìí àti lè sọ pé wọ́n ṣe mùsùlùmí o tí gbogbo àwọn ẹ̀rí táwọn olùmọ̀ yòókù mú wá yẹn òun lẹni tó ṣe kó ti dìnáì òun ìgbé òun ọgbà kọ́ra yẹn ní àmẹ́ni gbà òun náà ń jalè lógún ẹ̀mí ṣùgbọ́n kò tí níṣẹ́ níjọ́ mi ṣètánì ó lò níjọ́ mi òun ló lò ṣètánì wọ́n lora wọn so kò jẹ́ kí irun ẹ̀ ó ṣe léegé irú wọn bẹ́ẹ̀ wọ́n ní tó bá gbáwẹ̀ à kò nígbà tá a ti lè pè é ní kẹfìrí wọn definitely àwẹ̀ rẹ̀ ó ṣe kí ni o ó dúró ṣùgbọ́n o ọ̀rọ̀ ẹ̀ kà léwu dé ju gbogbo ẹ lọ gbólóhùn yìí ọ̀rọ̀ àwọn bàbá john yìí ó ní òṣùwọ̀n lahu wajhun qawi ó ní ààyè tó wà tó tóbi torí pé ọ̀rọ̀ wá bámbám lọ́dọ̀ àwọn olùmọ̀ wípé ẹni tí ò bá jẹ́ ẹni tí ń pé wákàtí márùn-ún tí ń sọ láàrin yìí àwọn apẹ àkéèsì lórí ọ̀rọ̀ tó pàtàkì kan tó túmọ̀ sí wípé gbogbo tí èèyàn bá ṣe nínú ìjọsìn yìí ẹrú gbọ́dọ̀ kọ́kọ́ mọ̀ wípé àwọn ọ̀ràn yẹn ní nọ́mbà wán níwájú Ọlọ́run àwọn ọ̀ràn yẹn ẹlòmíín bẹ màṣẹ wà nù àwẹ̀ tìkẹtìkẹ wà di ásámú kékeré inú ìṣe déédéé inú wákàtí márùn ún ìṣe déédéé wọn ṣe tìkẹtìkẹ wọn jáde gbé ásámú la pé ẹrí wọn ti wá sọ ẹ̀sìn yìí di ẹ̀sìn mọ́símí ọdún eléyìí ẹ̀hẹ́n èyí tó jẹ́ tó lójoojúmọ́ òun bàbá lè yanjú ẹ̀ ní àmì eléyìí irú ẹni bí ò lè jẹ́ kóun lè jẹ́ ní eré wọn jù ọlọ́run òun lọ fà olúwa sọ nínú àdìsí kùdùsí àdìsí àbí òwúrẹ́yà qala Allahu azza wa jalla ọlọ́run bá ní wa ma taqarraba abdi bi shay'in ahabba ilayya mimma aftaratuhu alayhi kò sí fẹ́ rú fi súnmẹ́mẹ́ ọlọ́run tó jẹ́ nǹkan tí ó fi jẹ́ nire wájú ẹ̀ tí ó fi jẹ́ rú àfi kọ́kọ́ níbi tí mo ṣe lọ́rùn àyàn náà ah a ṣe ní sàráwì kìyàmù Ramadan bó ṣe pàtàkì tó yìí sàbárẹ́ nìkan tí ò máa kí dáadáa kà máa wò pé opportunity ń bọ́ kò jù bẹ́ẹ̀ lọ jù bẹ́ẹ̀ lọ mùsùlùmí òdodo ni kò yọ kò kò sọ pé kì í a kà wọn náà kálápá tètè orí bẹ́ẹ̀ àmọ́ jáwárẹ́ nìkan ó múra sáwẹ̀ kankan ṣùgbọ́n wọ́n mọ̀ pé àná wọ́n mọ̀ ìdí ségesège sọlá torí kò ṣe kò ṣe à èrò ẹni bẹ́ẹ̀ tó bá mọ tó ń tẹsẹ̀ bọ̀ ọ̀rọ̀ rẹ̀ lè débi pé nǹkan wó ìtìgbésí ayé rẹ̀ ni torí pé ọ̀ràn yẹn yìí òun lèyàn fi súnmọ́ lọ́hùn ní nọ́mbà wán àkíyèsí yìí bó ṣe wá rí bẹ́ẹ̀ lórí bí gbogbo ìran ìjọsìn fihàn tí ìṣèwájú ọlọ́run ẹlòmíín bẹ́ẹ̀ zaka tàn wò yìí zaka kò bìkítà ìpè ǹjẹ́ mo lówó gan ǹjẹ́ owó mi ti wọ ní sọ́ọ̀bù ǹjẹ́ àmọ́ nínú àwẹ̀ báyìí abáwọn àsìkò míì náà yóò wọ́n ní à ọ̀dà fi hàn zaka yóò kà máa mú iye kan yóò sì mọ̀ sí abáwọn kan ẹgbà ó zaka mi ni ó ọmọ tó ń yọ gan kò sí calculation kò wọ́n tó ní kò wọ́n yóò sì mọ̀ sàrà lélẹ́yìn ṣe irú sàrà yẹn kò lè jẹ́ ẹni rí wájú ọlọ́run torí nítorí kó fi bẹ̀rẹ̀ òun ní kíni o àwọn tó jọra yẹn bẹ́ẹ̀ ló wá ní gbogbo sẹ́ẹ̀jọsìn pátápátá eléyìí ọmọ kò wá sàkíyèsí gbogbo àwọn kọ̀ọ̀kan tó ṣe pé ségesège yìí sìn ṣùgbọ́n tí èèyàn máa fi ń rápẹ̀rẹ̀ orí tí ń bẹ́nu oṣù yìí òun náà ní bẹ́ẹ̀ rí pé tó bá ti di inú Ramadan gbogbo àwọn tó ọlọ́run sọ pé ségesège náà ni wọn kálukú náà mọ́sálásí gbàlejò síbẹ̀síbẹ̀ àtúnrí náà sẹ̀ wàláhì asọ́lá ò ní tùmọ̀ sí ẹlòmíín ti ń sáfá bẹ́ẹ̀ pé à nígbà tí wọ́n ti dájú ní ọ̀làwẹ̀ òun ségesège sí ní kọ́lọ̀ òun ò sì ríra yóò wá nítorí ẹ̀ lòun ò jẹ́ òun gbàwẹ̀ torí kí àìkò nínú tó máa ń tí òun bá ti dórí ní ẹ̀hẹ́ àwọn òun náà padà máa à mọ́ lálàá sí ìgbésí ayé rẹ̀ ọjọ́ ń lọ àbẹ̀olúwa kọ́mọ́sà sànù ẹnìkọ̀ọ̀kan wa ọ̀rọ̀ sọ́lá ẹ̀ àná Ibrahim nínú àdúrà rẹ̀ onírọ́bì yàrá ní mo kì í má sọ́lá tí ó ní lórí ìyá tí ó tóbi ojú rẹ̀ lọ odidi anabi Ọlọ́run pé Ọlọ́run tèmi lágbèrún dúró akémi àtàwọn àrọmọdọ́mọ mi àwọn ọmọ ọmọ ọmọ èèyàn máa bẹ Ọlọ́run pé ọ̀rọ̀ ah, sọ́lá ó tóbi nígbèsè ayé mùsùlùmí gẹ́gẹ́ bí àkéèsí náà tó ti wárí èèyàn gbọ́dọ̀ wá dín mọ́ná fílà ọmọ wa rárá ọ̀ràn yẹn láàyè ẹlòmíì ò jíròrò yóò lè wú ẹ tó bá wá dá àṣùbà àṣùbà yóò wá sùn lọ ẹlòmíì ò ní sùn lọ yóò mọ yóò mọ pé ká sọlá tóun náà kí yìí òun kà kí ni kò ní wáyé ẹ ló fi pé ó tún da irú àwọn àsìkò báyìí táwọn èèyàn bá ti ṣàìsùn nírú fájírì ká má fáwọn ogun torúkọ lómi ò ti lọ bí ṣe ń san rí mọ ni ọmọ gbé padà yóò tún san mọ kò ní kí ni o kò kò wá lákàyìn òsì ń bẹ nígbà náà tó ó sì yẹ kọ́ ọ̀ràn yẹn kó ṣe kí ni o ló fi jẹ́ pé ẹ̀wù nábìlà lẹ́gùn bẹ́ẹ̀ máa ń tó ìwé díẹ̀ díẹ̀ mi nábìlà yìí wọ́n ṣe ọ̀tọ̀ ó sá tún máa padà náà ni àmọ́ kó gbìyànjú kó ń jọ máa tẹ̀lẹ̀ níbi ọ̀ràn yẹn torí pé yẹn ó tóbi púpọ̀. اعتذابه والله تعالى اعلى واعلم اللهم صل وسلم وبارك على نبينا محمد واله وصحبه اجمعين سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك والسلام عليكم ورحمه الله وبركاته